àwòrán ẹ̀kẹrin ádámù àti éfà ọlọ́run dá ọkùnrin àti obìnrin àkọ́kọ́ ó pe orúkọ wọn ní ádámù àti éfà ó fún un ní àṣẹ lórí ohun gbogbo tí ó dá ọlọ́run dá ọgbà pàtàkì fún wọn láti máa gbé inú rẹ̀ nínú ọgbà yìí ni ọlọ́run ti máa ń bá wọn rìn tí ó sì máa ń bẹ̀ wọ́n wò ó máa ń sọ̀rọ̀ pẹ̀lú wọn ọ̀rẹ́ ọlọ́run ni wọ́n jẹ́ ọlọ́run fún wọn ní àǹfààní láti jẹ nínú gbogbo èso igi tí ó wà nínú ọgbà náà yàtọ̀ sí ẹyọ kan ọ̀tá kan tí orúkọ rẹ̀ ń jẹ́ sátani ó tọ̀ wọ́n wá sínú ọgbà ó gba ádámù àti éfà ní ìyànjú láti ṣe àìgbọ́rọ̀ sí ọlọ́run wọ́n sì jẹ èso tí ọlọ́run pàṣẹ pé wọn kò gbọ́dọ̀ jẹ wọ́n dẹ́ṣẹ̀ sí ọlọ́run ọlọ́run sì fi òpin sí ọ̀rẹ́ tí ó wà láàrin òun àti àwọn méjèèjì ọlọ́run lé wọn jáde kúrò nínú ọgbà èyí tí ó fi wọ́n sí láti ìgbà náà ni gbogbo ìran ènìyàn ti dẹ́ṣẹ̀ sí Ọlọ́run tí ìpínyà sì ti dé láàrin wọn ìdí tí a fi ń jẹ ìrora àìsàn àti ikú nìyí